ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbà wùdà ọlọ́run ẹ̀rí ọba tó bá yẹ má jayà ló ló gbanigbani tá a sáyà dúpẹ́ àyìn agbé ọ̀gá bàbá gba ọpẹ́ wa ọlọ́run má jẹ̀mú bàbá gba ẹ̀yìn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí àtàbí tẹ́tẹ́ ọlọ́run má jẹ̀mú sì jẹ́ ká jẹ ní àti àlàáfíà ìwòye ìjẹjọ lèmi àti ń dágbére fúnra wa pé tó bá dijọ́ mẹ́jọ ẹ tún pàdé mi lórí ètò ohùn olúwa èyí tó máa wá látẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ jp láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní nàìjíríà níbí à ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú uk ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú nàìjíríà níbí la ti ń darapọ̀ mọ́ ti ti uk ní orúkọ jésù olúwa yóò wà pẹ̀lú wa yóò tì wá lẹ́yìn ohun olúwa náà rèé láti ẹnu ìyá àdúrà rẹ̀ abájíṣe jp tó wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun tèmi ilẹ̀ àánú mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì bóyá fún ìbéèrè kan la fẹ́ béèrè lórí ohun tí a bá gbọ́ ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà náà rèé o oh seven o oh fifty seven eighty four twenty three eleven lẹ́ẹ̀kan sí o oh seven o. 57 84 23 11 mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa kan wọ́n pè wá láti ìlú Àbújá ní ìjẹ́jọ́ ní orúkọ Jésù òní fi ń tẹ́lẹ̀ pléènì wá sílé mo ní òní fi ń tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé àtẹ̀yìn àti ẹbí àti ará ní orúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín ohun Olúwa náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ máa bá mi ṣíà rẹ̀ fún gbogbo etí àti ọkàn tí ó máa wò ó àti ojú tí ó máa wò ó àti etí tí ó máa gbọ́ ọ mo ní àwọn àkànṣe iṣẹ́ méjì fún wa ní oṣù yìí tí mo fẹ́ fún wa pé ká lọ lò ẹ pé àwọn ènìyàn sí ìtòsí ẹ dẹ̀ mú ìgègé yín tí í ṣe báírò tẹ máa fi kọ sílẹ̀ fún iṣẹ́ méjì tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí tí a lè lò fún ìrìn àjò wa ẹ mọ̀ nírú iṣẹ́ wo ni ìyá àdúrà fẹ́ fún wa ẹ sáàmù náà ni ó ní bíbélì ìwé ayérayé ni ẹni bá mọ̀ ọ́ tó mọ̀ ọ́ kà lótìtọ́ àti òdodo yóò rí ìṣẹ́gun lórí ìrìn àjò ayé rẹ̀ àwọn orin dávidi àti àwọn sáàmù mìíràn òun náà ni màá fún wa tí a lọ lò lórúkọ jésù yóò sì bá wa lára mu ohun olúwa tí mo mú wá fún wa ní ọ̀sán yìí ó ṣe iyebíye púpọ̀ jù mọ́mì dáàdì ó ṣe iyebíye ẹ rí a rí pé náà ayé gan kún fún wàhálà ó kún fún ìtàjẹ̀sílẹ̀ kódà ó kún fún ẹkún púpọ̀ púpọ̀ jù ṣùgbọ́n ẹnìkan ní máa pilẹ̀ ogun wàhálà yẹn ẹnìkan ó lè jẹ́ ẹni tí èṣù sí àyà rẹ̀ lé mo fẹ́ kí ọ̀rọ̀ mi kí ó yé wa dáadáa ó lè jẹ́ ẹni tí èṣù ṣe kínni tó ṣe àyà rẹ̀ lé òun ni yóò pilẹ̀ ogun òun ni yóò pilẹ̀ wàhálà òun ni yóò pilẹ̀ ìtàjẹ̀sílẹ̀ ṣùgbọ́n nínú bíbélì tí mo fẹ́ mú wa lọ ní ọ̀sán yìí ó ṣe iyebíye púpọ̀ jù a rí i pé ẹnìkan ní àyà rẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú ìwà ìkà àti ìwà ìwà ìbínú inú ẹ̀ láti lè wò ó pé òun yóò run odidi ìlú òun ò ní jẹ́ kí ìlú yẹn kó ṣe kínni kó wà mọ́ òun yóò ṣe kínni òun yóò run ìlú òun ò fẹ́ kí ìlú yẹn kó wà mọ́ nípa nípasẹ̀ ìránṣẹ́ yìí ọlọ́run bínú ọlọ́run ṣe kí ni ó bínú lórúkọ jésù a ò ní rí ìbínú ọlọ́run mo ní lílù tẹ́ ẹ ti ń wò mí mọ́mì dádì ní orílẹ̀-èdè tẹ́ ẹ ti ń wò mí lórúkọ jésù ẹ ò ní rí ìbínú ọlọ́run ta ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní ọ̀sán yìí ọ̀rọ̀ nípa sọ́ọ̀lù ni ọ̀rọ̀ nípa sọ́ọ̀lù ẹ rí ó mú ọkàn rẹ̀ lájẹ́ pé kíni ìbínú kó ṣe kíni kó pa ìlú kan run ẹ bá mi lọ sí ìwé second Samuel twenty one second Samuel twenty one ibẹ̀ ni mo ti fẹ́ mú ọ̀rọ̀ yìí jáde ọ̀rọ̀ yìí pọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n one to six péré ni mo fẹ́ lò ní ọ̀sán yìí one to kìíní one to six péré tí a bá lọ verse one rẹ̀ gan ah tí a bá lọ verse one lásán nípasẹ̀ ìránṣẹ́ yìí ìyàn mú ní ìlú Dáfídì púpọ̀ jù ó mú fún ọdún mẹ́ta láti ọdún dé ọdún ẹ̀rí lórúkọ Jésù ìyàn ò ní jà wá mọ́mì dáàdì mo ní ìyàn ò ní jà wá ọ̀tá ò ní fi ìyàn jà wá. ẹ̀ ń pé kí ni jẹ́ ìyàn ìyàn ni ebi ìyàn ni ebi dádì mọ́mì mi ìyàn ni ebi ṣùgbọ́n àwa lè máa wò ní àkókò tiwa pé àwa à ń jàjẹ́yà àti àjẹkù àrí ìyàn ó lè jẹ́ pé ìyàn kankan ló ó ń jẹ́ ló ń dùn àwa náà nínú ọkàn wa táwọn wò pé kíní yẹ kó ti ṣe tí ò tí ì ṣe. ìyan tiwa nìyẹn ṣùgbọ́n tí a bá lọ fásitì tí mo sọ yìí twenty eh, second Samuel twenty one one to six ẹ̀rí kò fẹ́ kí àwọn ìlú kan kó tiẹ̀ wà mọ́ Dáfídì wá bẹ Ọlọ́run Ọlọ́run kí ló fa èyí? kí ló dé tí ìyàn yìí mú ní ọdọọdún tí wàhálà yìí ṣẹlẹ̀ ní ọdọọdún báyìí olúwa wá sọ fún dávidi pé nítorí sọ́ọ̀lù nítorí pé kíni ọwọ́ rẹ̀ ṣe kíni ó kún fún ẹ̀jẹ̀ ẹ rí ó nítorí sọ́ọ̀lù nítorí pé kíni ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ irú ẹ̀jẹ̀ wo ló wà lọ́wọ́ ti ẹ̀yin náà. tó ń fa ìyàn yín kankan tó ń jẹ yín níyà lọ́wọ́lọ́wọ́ irú ẹ̀jẹ̀ wo ló wà ní ọwọ́ wa ní orílẹ̀-èdè tí a wà ní ìlú tí a wà ẹ rí i pé gbogbo ayé ló ti fẹ́ẹ́ dà bákan náà báyìí kò síbi tó sábà rọgbọ mọ́ ìtàjẹ̀sílẹ̀ ló ń ké ló ń ké ló ń ké lóhùn rárá. ọlọ́run ní ibi tó má ti ń ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ púpọ̀ jù ó lóun kórìíra abẹ ọlọ́run kì í fi ojú àlàáfíà wo ìlú bẹ́ẹ̀. mo wo ìlú London yẹn ní inú Facebook ní àná èmi ò tiẹ̀ mọ̀ pé títí tí wọ́n náà máa kún fún omi báyẹn ẹ rí mọ́mì gbogbo ohun tí a ò lérò ló ti ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé gbogbo ohun tí ò ṣẹlẹ̀ rí a ti ń rí ní oríṣiríṣi ọ̀nà nígbà tí bàbá bá mú àwọn ọmọ rẹ̀ tó bí nínú méjì tó sì ń bá wọn ní àdàpọ̀ ṣé ìtàjẹ̀sílẹ̀ kọ́ ni ní àwọn ọmọ ọdún mẹ́sàn-án àti ọmọ ọdún mọ́kànlá ni àwọn ọmọ yìí bàbá tó gbà àwọn ọmọ méjì nínú ara ẹ̀ bó tẹ̀ jẹ́ pé ìyá wọn ti kúrò ní ọ̀dọ̀ rẹ̀ tó sì ń wu irú ìwà yìí ṣé ìtàjẹ̀sílẹ̀ ṣé ìbínú ọlọ́run kọ́ ni dáàdì ìbínú ọlọ́run ni mọ́mì mi ìbínú ọlọ́run pátápátá ni ṣé kò ju kéèyàn dúnbú ènìyàn lọ ni toró ti pa àwọn ọmọ ẹ̀ sí inú ayé nígbà tí ọmọ bá wò sùsùsù tó ń wò ó pé màmá òun òun béèrè nǹkan kò ṣe fóun ní tó kù the next thing ni pé kóun kó pa ìyá yẹn. ọ̀hà dáfídì béèrè lọ́wọ́ ọlọ́run ó gbàdúrà ó béèrè lọ́wọ́ ọlọ́run wọ́n pé kí ló fa èyí kí ló fa ìyàn yìí olúwa wá sọ fún dáfídì pé nítorí sọ́ọ̀lù nítorí pé kíni ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ mọ́mì mo kí n káàbọ̀ sí orí ètò yẹn sáré lọ wo ìwé second samuel second samuel twenty one verses mẹ́fà péré ni one to six ni ọ̀rọ̀ yìí wà. ẹ rí gbogbo inú ayé ti wá dàrú dùrùdù sẹ́rí pé jésù ti dé tán jésù ti súnmọ́lé ó ti súnmọ́ tòsí ta ló lè mọ ìgbà àti àkókò tí ọkọ ìyàwó náà yóò wá dé báyìí kí ló yẹ kó ká mọ́ ẹ̀yin ní ọwọ́ mọ́mì dáàdì kí ló yẹ kó ká mọ́ ẹ̀yin ní ọwọ́ nítorí pé kí ni ìgbà ewu ìkẹyìn tí olúwa ní yóò máa ṣẹlẹ̀ nígbà tí ó bá tó àkókò tóun yóò padà dé tó bá ti ń bọ̀ a ti wà ní ìgbà ewu náà mà dáàdì mi a ti wà ní ìgbà ewu náà sáà gbogbo ohun tí ò ṣẹlẹ̀ nígbà tí àwa wà kéékèèké tá àwa ń ṣe kékeré tá ò gbọ́ rí ló ṣẹlẹ̀ ní àkókò yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sẹ́ni tí ó bímọ sí òní tún bí tiẹ̀ ní ó gbọ́dọ̀ bí i ẹni tó ń retí ọmọ tuntun ó gbọ́dọ̀ bí i lórúkọ Jésù gbogbo ilẹ̀ ògùn ilé ayọ̀ ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó dàbí ìwà tí sọ́ọ̀lù wù ní ìgbà náà tí olúwa fi ń bínú bí dáfídì ò bá lọ lórí ọkùn rẹ̀ kó bẹ ọlọ́run ní pé olúwa kí ló dé tí ìyàn yìí ń dé lemọ́lemọ́ fún odidi ọdún mẹ́ta ni ìyàn yìí fi ń mú olúwa wá dá lóhùn pé dáfídì nítorí sọ́ọ̀lù ni torí pé kí ni ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ oní ipò kan oní ọlọ́láwo ń ló lè sọ ní àkókò yìí pé ọwọ́ òun mọ́ tó lè búra nítorí pé wọ́n ń wọ ọrọ̀ ayé ohun ayé ń sàn ó dẹ̀ ń bá ayé lọ ni ẹ rí i pé ńgbà tí a bá bí ọmọ tuntun á di ọwọ́ kokoko báyìí ni á di ọwọ́ ṣùgbọ́n tó bá ń ké ní ọmọ ọ̀la ó ń fi yé wa pé ilé ayé òun dì mọ́yà. ilé ayé òun dì mọ́yà ńlò òun dì mú yìí ṣùgbọ́n gbà tó bá di púpọ̀ ṣe gbogbo ọrọ̀ ayé tó lé ilé ayé ọ̀hún títí tó sì wàá kú yóò bá tó dáwọ́ lẹ̀ pé kò sí tó ń mú wá ẹ̀rí ọwọ́ òun kò sí tó ń mú lọ síbẹ̀ ṣe inú ayé yẹn náà láàmú wá wò wípé ìtàjẹ̀sílẹ̀ àti ẹkún àti ìpáyín kéke láwọn máa fi fún ọmọ nìkejì yìí wá táwọn oníjó ní ìsinmi dádì mọ́mì mi kò sábà sí ìlú tó rọgbọ mọ́ gbogbo ènìyàn tó sùn ní ìsìn wọ́n ń di ojú kan wọ́n ń là kan sílẹ̀ ni ó fi yé wa pé igbe ewu kan yìí ti dé ṣùgbọ́n kí ni yóò ká mọ́ ẹ̀yin lọ́wọ́ kí ló fẹ́ ká mọ́ èmi lọ́wọ́ ìyẹn la máa bẹ̀bẹ̀ fún ní ọ̀sán yìí tí a bá wo ìwé Job twenty two twenty five to twenty six òun náà ṣàwọn nípa pé àfi ẹni tọ́lọ́run bá yọ́nú sí àfi ká máa bí ọlọ́run á máa bẹ́ ní o bíbẹ̀ là á máa bẹ́ ṣé ẹ rí àdúrà tá a dẹ̀ ń gbà yìí mọ́mì dáàdì àgbàkú ni àdúrà àgbàkú ni téèyàn èkú báyìí yóò máa gbàdúrà ni ó ní ohun tó dára ó ń fẹ́ àdúrà kó má bàa ṣe kínni mọ́mì kó má bàa bàjẹ́ ni ohun tó dẹ̀kù díẹ̀ káàtó mọ́mì dádì mi ó ṣe kí ni ó ń fi àdúrà kó ba lè dáa ẹ já sọ fún ọlọ́run mo ní mo mú iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wá fún wa ní èní èyí tá a lè lò fún ìrìn àjò ayé wa ẹ rí pọ̀ ní ní thirty first báyìí oṣù ti tán lónìí nígbà tí èmi àti yín bàtà bàtún bọ́ sínú wípé a fẹ́ tó ṣe ohun olúwa bí èyí dádì inú oṣù ọ̀kọkànlá la ti bọ́ sí ni a ti bọ́ ní oṣù kọkànlá ni ilé ọlá tí ó mọ̀ wá ní ayọ̀ àti àlàáfíà yẹn ẹ jẹ́ mọ̀ pé ọjọ́ kìíní ní ọ̀jẹ̀ nínú oṣù kọkànlá yẹn ṣẹ̀rí pọ́dún èyí ti ń tán lọ torí ẹ̀ mo fi fún wa mú iṣẹ́ méjì wá fún wa ní ọ̀tọ̀ láti lò ẹ kàn bá mi wá ibùjókòó yín dáradára ẹ sì mú gègé àti tákàdá yín lọ́wọ́ ìwé ló ń jẹ́ tákàdá mọ́mì gègé yẹn ló ń jẹ́ báírò ẹ bá mi tọ́jú ẹ̀ sí ìtòsí láti lè ṣe kíni láti lè gba iṣẹ́ méjèèjì yìí ká lè bá a ṣe kíni ká lè bá a mọ̀ lò ó fún ìrìn àjò ayé wa èmi náà ń kà á nì mò ń ka bíbélì béèyàn bá lè rìn nínú bíbélì dáadáa ó lè díẹ̀ kó tó lè máa rí àwọn sáàmù yìí mú kó tó lè máa rí àwọn ọ̀rọ̀ yìí mú kò sí orun fún wòlíì kò sí orun kò sí eré ṣá mọ́ gbogbo ìgbà la gbọ́dọ̀ máa wà pẹ̀lú bíbélì wa kó wà ní ìhà wa ẹ jẹ́ á gbàdúrà náà ọlọ́run gbà mí èmi náà gbọ́ pé ewu kan yìí ti dé mo sì rí pé ohun tó ṣẹlẹ̀ nínú ayé yìí ohun tí ò ṣẹlẹ̀ rí ni ọlọ́run má jẹ̀mú tá a bá rí ìtàjẹ̀sílẹ̀ tó wà ní ìlú tí mo wà yìí ṣùgbọ́n tó fẹ́ máa borí àwọn ènìyàn tó lè fa ìyàwó inú ayé tèmi ọlọ́run má jẹ̀mú gbà kúrò nínú ayé tèmi gbogbo ọwọ́ ìtàjẹ̀ sílẹ̀ ní orúkọ jésù yá mú kúrò ní ojú ọ̀nà mi ẹ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú ìtàjẹ̀ sílẹ̀ tó lè wà ní ojú ọ̀nà ní ìlú orílẹ̀-èdè tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run àánú olúwa mú kúrò ní ayé tèmi gbogbo ìtàjẹ̀ sílẹ̀ tó wù kó wà ní ibẹ̀ lórúkọ jésù olúwa má fi mú ìyàn bá ayé mi bàbá màmá ẹgbẹ́ kó má ṣe fi mú ìyàn bá ayé yẹn ìyẹn ò dáa ìyẹn a máa jẹ́ kéèyàn jẹ́ ń jẹ ọ̀tẹ́ ẹ̀ nígbà ọ̀rẹ́ ọ̀bá gbé tiẹ̀ wá ń kọ́ tọ́rí ọ̀bá gbé tiẹ̀ wá tọ́ta bá ló gbé tiẹ̀ dé yẹn ọgbà á bẹ́ẹ̀ lórúkọ Jésù ìyẹn ò ní jẹ́ jẹ́ ọ̀tá yẹn mọ́mí ẹ ṣe àmì ìyẹn tí máa mú yẹn jẹ́ ń jẹ ọ̀tá ní orúkọ Jésù mọ ní kò ní ṣẹlẹ̀ nú ilé yín ayé ò ní fi ìyẹn àbáàdì wọn ò ní fi ja ilé yín ẹjá tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ ní ipá àti agbára gbogbo agbára kágbára tó wà nínú ayé yìí ṣùgbọ́n tó ń pè rẹ̀ ní alágbára tó yẹ lóun ó lo agbára lé mi lórí torí Sọ́ọ̀lù fẹ́ lo agbára rẹ̀ lé orí àwọn ìlú yìí ni torí pé kí ni ó fẹ́ pa ìlú wọn run ó fẹ́ kí orúkọ wọn má lè hàn mọ́ bó ọ̀tá ṣe máa ń léèyàn nìyẹn ọ̀tá fẹ́ léèyàn débi tí pé mo ti ka mọ́ ibi tí wọ́n fún mọ́ Ọlọ́run ṣàánú fún mi gbogbo ọ̀tá tí wọn ò lépa ayé rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi fún láburú tó ilé wọn fi ìyìn àbádìjà ayé mi tó ilé wọn dààmú ìrìn àjò ayé mi ọlọ́run má jàmú olúwa gbogbo tó fi ṣàpárá yájú ó gbèrè tìjú lórí ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọ̀tá tó lé lóun fi ìyìn àjà yín mọ́mì ọ̀tá tó lé lóun fi ìyìn àjà yín dádì mi tó ní ìyìn ló máa fi da ayé ènìyàn láti fi da ayé ènìyàn láàmú tó wò sùn tó lóun ó pe ayé ẹ̀mẹ̀yẹn pé àbóun bá sá tóun fa yọlé ayé lẹ́mẹ̀yẹn lónìí ní orúkọ jésù olúwa kó dójú tì í gbogbo tó fẹ́ ṣagbára yóò dá sánlẹ̀ ní orúkọ jésù ogun yẹn kò ní borí ayé yín mọ́mì dáàdi ọkàn yín yóò balẹ̀ ẹ ó yìn ọlọ́run jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ já tó lọ gbàdúrà ìka tó lọ sínú àwọn ètò tó kù ẹ já sọ fún ọlọ́run ọdún yìí ti ń lọ sópin o èmi má jẹ́ mímí òpin pẹ̀lú rẹ̀ ọdún yìí ń lọ sópin ọlọ́run má jẹ́ mímí òpin pẹ̀lú rẹ̀ tọmọtọmọ ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọdún yìí ti ń lọ sópin má jẹ́ mímí ó lọ sópin tọmọtọmọ mọ́mí dáàdì ẹ̀mí yóò ní lọ sópin pẹ̀lú rẹ̀ ní orúkọ jésù àwa àti yín látòjọ rí oṣù mìíràn àwa àti yín lájọ kí happy new year lórúkọ jésù wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ nù ilé yín bẹ́ẹ̀ ni kò ní ṣẹlẹ̀ nù ilé mi àti àwọn ọmọ mi pẹ̀lú jésù olúwa wa àmín àmín lorúkọ lórúkọ jésù dádì mọ́mí mi ẹ jẹ́ àgbàdúrà yìí ẹ rí èṣù náà ti ń kéré tiẹ̀ òpin ọdún ó ti ń kó lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run gbà mí gbogbo èrè tí èṣù ń kó pọ̀wọ́n òkèrè ọdún májò orí kó nínú ilé mi májò orí kó nínú ilé mi nínú ẹbí mi nínú ará mi lórí mi lórí ọmọ àtọmọ ọmọ mi ọlọ́run gbà mí jésù mi gbà mí ayé ti mọ̀ mí mọ́ gbogbo èrè tí sátánì ń kó yìí tó náà lòun ó kéré ọdún òpin ọdún ọlọ́run májẹ̀mú májẹ̀ orí kọ́nu lè mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù jésù agbáraga jésù gbogbo èrè tí sátánì ń kó yìí tó lòun kéré tòun náà jọ òré ọdún a ní orúkọ jésù kò ní wa ní orúkọ jésù lórúkọ jésù nínú ilé yín ẹ̀jẹ̀ jésù kó máa sàn ní ibẹ̀ gbogbo èrè tí sátani lòun ò kó jọ yẹn ní orúkọ jésù kò ní rí kó nínú ilé yín mọ́mì dáàdì ọkàn yóò balẹ̀ ẹ ò yìn ọlọ́run jésù olúwa àmì àmì àmì àmín lórúkọ jésù ọlọ́run májẹ̀mú yẹ kó fi àṣẹ dá yín lò gbogbo ọwọ́ ẹ̀jẹ̀ tí ń rìn kọjá kiri tó ń wọ àwọn ènìyàn tí ó pa tí ó kó lérè yẹn ní orúkọ jésù kò ní jẹ́ ìpín wa. Mami, ní orúkọ jésù mo ní òní jẹ́ ìpín yín tá a bá wá ra ẹni tí èṣù ń bá rìn ìrìn àjò tí èṣù ń bá rìn ìrìn àjò tó jẹ́ pé lọ́sàn-án lóru òun àti èṣù wọ́n jọ máa jẹun lórúkọ jésù mo ní òní mọ̀ wá Mami, dáàdì ní orúkọ jésù èṣù rẹ̀ yóò ṣe sí iwájú ni ní orúkọ jésù kò ní ráyè nínú ayé wa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹja tún sọ fún ọlọ́run a lọ nínú ìpele kejì nìyẹn ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa fún mi ní èrè ìparí ọdún ẹ fẹ́ gbà á ó yẹ ká ẹ gbà á mà ọlọ́run má jẹ̀mú fún mi ní èrè ìparí ọdún iṣẹ́ tẹ́ ẹ ti ń ṣẹ́bà láti january yẹn ṣe mọ̀ pé ó dandan ká ẹ kó èrè rẹ̀ ní ìparí ọdún ọlọ́run má jẹ̀mú èrè ìṣelógo ìparí ọdún olúwa fi lé mi lọ́wọ́ ẹ gbàdúrà yé orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù èrè tẹ̀yẹ̀ máa kọ́ ní àkó àkódùnnú fún ìparí ọdún lórúkọ jésù ọlọ́run má jẹ̀mọ́ ó yá kó fi lé yín lọ́wọ́ ọba àwọn ọba mo ní kó fi lé èmi náà lọ́wọ́ ọlọ́run àwọn ọlọ́run èrè ìparí ọdún èyí tẹ̀yìn ọmọ wò èyí ọmọ dùn ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mọ́ kó fi lé yín lọ́wọ́ mami dadi ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ ẹ kéré ìparí ọdún lórúkọ jésù múlẹ̀ gbọ́dọ̀ kéré ìparí ọdún ọkàn yín yóò sì balẹ̀ ẹ ò yin ọlọ́run jésù olúwa wa àmì àmì lórúkọ jésù bí ẹ ṣe ṣe àmì yẹn lórúkọ jésù ẹ kó èrè ìparí ọdún ni yóò rè torí pé kí ni ọlọ́run abániṣẹ́ ti ṣe kínni ó ti bẹ́ẹ̀mí náà ṣe tèmi pé mo kéré ìparí ọdún ọkàn yín yóò balẹ̀ mà dáàdì mi ọkàn yín yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ wá lọ́tún sọ fún ọlọ́run lórí èrè lásán yẹn ńlá gbàdúrà sí yẹn ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí má gbà mí ọlọ́run gbà mí lọ́wọ́ awẹ́ni bá kú ènìyàn gbogbo ènìyàn tó pe rẹ̀ ní awẹ́ni bá kú ẹ̀rí tó yẹ pé yóò fẹ́ fi kú tiẹ̀ kọ́yàn lọ́rùn èèyàn lè máa dráìfù tiẹ̀ lọ báyìí kó sì máa gbé ọ̀kadà tiẹ̀ bọ́ lásàfẹ́ kó síyàn lábẹ́rẹ́ bẹ́ nígbà tó bá ti mu ìmúkúmu rẹ̀ tán láti jẹ́ kíni láti lè fi ikú rẹ̀ kọ́ ènìyàn lọ́rùn ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀mí abánikú pọ̀ ẹ̀mí tí máa fẹ́ báyàn wú tí fẹ́ kú sínú ayé ènìyàn ẹ̀mí awẹ́ni bá kú tí ó fẹ́ fi ikú rẹ̀ kọ́yàn lọ́rùn ọlọ́run má jẹ̀mú olúwa bá mi tì í dànù kú ọ̀nà ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù lájà náà títí di nọ́fẹ̀mbà yìí lájà náà títí di dìsẹ́mbà yìí lájà náà títí di ọ̀któbà tá a fẹ́ parí lónìí gbogbo ẹ̀mí tó pẹ̀rẹ̀ ní ẹ̀mí awẹ́ni bá kú tẹ̀sí tí ń bà kẹ́yìn lájà náà tó jẹ́ pé ẹ̀ ní ẹ̀jẹ̀ ènìyàn ní ọwọ́ ṣùgbọ́n tó lè lóun ó fi ikú rẹ̀ kọ yín lọ́rùn ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mú yá tì í dànù ẹ gbàdúrà orúkọ jésù olúwa tì í dànù bàbá tì í dànù ẹ̀mí àwọn ẹni bá kú ní orúkọ jésù má jẹ́ wọnú ayé mi má jẹ́ wọnú ayé ọmọ mi má jẹ́ wọnú ayé ọmọ mi ní orúkọ jésù àtọmọ àtọmọ ọmọ ọlọ́run má jẹ̀mú o gbogbo ẹ̀mí àwọn ẹni bá kú àfikú rẹ̀ kọ́ ènìyàn lọ́rùn àfi ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ gbogbo ẹ̀mí awẹ́ ní bákùnyẹn ní orúkọ jésù kò ní ráyè nú ayé yín lórúkọ jésù mo ní òní ráyè nú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ já lọ tún gbàdúrà yìí àdúrà ni àgbàkú ni àdúrà ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára níbo ni ayé fi ògo mi pamọ́ sí ó ṣe kókó ṣe pàtàkì ṣe àmọ́ pé lájà náà ìlà ti ń bá bọ̀ bóyá àti ìní nǹkan kan pàtó ọlọ́run gbà mí bí oṣù yìí ṣe ń parí ogun tí wọ́n fi fi ògo mi pamọ́ ó yá jẹ́ kó bá parí gbẹ̀ ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù bí oṣù yìí ti ń parí ibi tí wọ́n fi ògo mi pamọ́ sí ògo mi tí ò wúlò ní òní ní orúkọ jésù bó ṣiṣẹ́ parí ó yá kó ogun náà kó máa bà parí ó yá kó bà parí ó yá kó bà parí ó yá kó bà parí ó yá kó bà parí gbogbo ogun tó lẹ̀ ní rọ́nà lọ́yẹ bí o ṣiṣẹ́ parí ní ọjọ́ òní ní orúkọ Jésù ogun náà ó yá kó bó o ṣe parí oṣù méjì tó kù yẹn mọ́mì dáàdì ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò ogun yẹn mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ẹ já lọ tún sọ fún Ọlọ́run àdúrà yẹn kù méjì péré ká tó bọ́ sínú ìpele mìíràn ẹja sọ fún ọlọ́run a sọ fún ọlọ́run ni ọlọ́run etí rẹ̀ ò wúwo láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa kìkìdá tá a bá sọ ni o àìmọye ìlú káàkiri àgbáláyé ni wọ́n ti ń ké pé ó kàn jẹ́ létí gbòrògòdò ọ̀rọ̀ kì í kúnnú rẹ̀ torí bí ṣe ń gbọ́ ti táyé ní ń gbọ́ ti kẹ́hìndé ọlọ́run ṣàánú mi tààrà ẹ̀rí ẹ̀mí mọ́ ṣàánú mi tààrà oṣù yìí bó ṣe tún lọ yìí oṣù tí mo fẹ́ mú ọlọ́run ṣàánú mi tààrà jẹ́ kí wọ́n rí ògo rẹ nínú ayé mi ẹ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú o olúwa kó ṣàánú yín tààrà oṣù yìí ó ti ń tán lọ ṣùgbọ́n oṣù tí a fẹ́ mú yẹn ní orúkọ jésù ẹ rí ọwọ́ ọlọ́run mọ́mì lórí iṣẹ́ yín ẹ rí ọwọ́ ọlọ́run dáàdì lórí iṣẹ́ yín ẹ rí ọwọ́ ọlọ́run oṣù méjì tó kù yẹn ní orúkọ jésù ẹ fi jàjẹ́ àti ìjẹsẹ́kù ni ẹ fi jáde sí agbára ọlọ́run ni bẹ́ẹ̀ ni yóò jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù ẹ jẹ́ lọ tún sọ fún ọlọ́run àdúrà kan tó kù ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run ni ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run o ó yá fún mi lóore ìparí ọdún èmi gan béèrè ṣàmọ̀ pé ó tọ́ sí mi ó yẹ kí n gbà lọ́wọ́ ọlọ́run ọdún kejì wa ti fẹ́ pé báyìí olúwa fún mi lóore ìparí ọdún ọlọ́run má jẹ̀mú fún mi lóore ìparí ọdún ọdún yìí ọ̀gbọ́dọ̀ lọ́mọ mi lọ́wọ́ yá fún mi lórí ìparí ọdún ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú fún mi lórí ìparí ọdún ọdún yìí ọ̀gbọ́dọ̀ lọ́mọ mi lọ́wọ́ bàbá o fún mi lórí ìparí ọdún orí ìparí ọdún ní orúkọ jésù olúwa o ó yá jí ó tọ́ sí mi fún mi lórí ìparí ọdún ó yá ṣàánú mi bàbá ṣàánú fún mi ọmọ ṣàánú fún mi ẹ̀mọ́ ṣàánú fún mi lórúkọ jésù orí ìparí ọdún mọ́mì yóò tẹ̀yìn lọ́wọ́ dáàdì mi oore ìparí ọdún lórúkọ jésù mo ní yóò tẹ̀yìn lọwọ ẹ ó yọ̀ fún ọlọ́run torí pé ẹ ó rí ọwọ́ ọlọ́run náà yé yín bẹ́ẹ̀ ni yóò rí <clears throat> jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù olúwa kò fi àṣẹ dá yín lò oore ìparí ọdún mami dáàdì yóò tẹ̀yìn lọwọ ibi ẹ̀rọ kan oore sí ibi tẹ ẹ̀rọ kan àánú sí àánú ńlá yóò dìde ń bẹ̀ oore ńlá yóò dìde ń bẹ̀ ẹ ó sì rí oore gbà lọ́wọ́ ọlọ́run alàyè torí yóò rán àwọn ènìyàn kan sí yín àwọn tí ọ̀rọ̀ yín yóò máa ṣe kínni yóò máa gùn bí ẹṣin nínú rẹ̀ àti tó bá ṣoore fún yín ni wọ́n tó nísìmí bẹ́ẹ̀ ni yóò rí ẹ rọrẹ ìparí ọdún gbà ẹ sì ráàánú gbà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún àwọn oníṣòwò torí iṣẹ́ tá a fẹ́ ṣe méjì yẹn iṣẹ́ yẹn gùn díẹ̀ fún àwọn oníṣòwò ẹja sáré gbàdúrà wọn kankan ṣé a ti bo omi wa olú ọlọ́run alágbára ó yá dáwọ́ lé omi yìí lórí ọ̀rọ̀ ìṣọ́ọ̀bù wọn yẹn ni wọ́n ń gbàdúrà lé lórí mọ́mì dáàdì ní orúkọ jésù òkòwò yìí ò ní run mo ní òkòwò yìí kò ní run wàhálà ìdààmú tí máa ń mú yàn tún gbé gbà míì ní orúkọ jésù mo ní òní ṣẹlẹ̀ sí yín ìyìnbá máa má dáwọ́ lélẹ̀ ní orúkọ jésù òun yóò ní fọ̀ sí yín ọ̀nà yóò là fún yín mọ́mì ọ̀nà yóò là fún yín iṣẹ́ yín ní orúkọ jésù olúwa yóò gbórí rẹ̀ sókè. Okay kò ní kú débi yóò sùn láéláé ọkàn yóò sì balẹ̀ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún àwọn oníṣẹ́ ọwọ́ mà àwọn tó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n ń ṣe táwọn èèyàn wá ń wò tí wọ́n sì wá ń bá wọn darapọ̀ mọ́ iṣẹ́ yẹn tí wọ́n sì ń ṣe kíni tí bóyá ọmọ ni o bóyá lórí iṣẹ́ ọwọ́ wọn tó yẹ pé àwọn èèyàn wọn fẹ́ kọ́sítọ́mà gidi ní orúkọ jésù ó ọwọ́ yín yẹn náà tẹ́ fi ń gba kọ́sítọ́mà náà ní kẹ́nà lọ́wọ́ sókè ọlọ́run má jẹ̀mú ọba dàpọ̀ mọ́ ọwọ́ yìí ẹ̀mí má dàpọ̀ mọ́ ọwọ́ yìí ọba àwọn ọba dàpọ̀ mọ́ ọwọ́ yìí kọ́sítọ́mà ayọ̀ tí ò ní fa wàhálà wọnú ayé wọn tí ò ní sógun akọ́pù tí ò ní sógun tọlọ́pàá tàbí tìyámì níbẹ̀ ní orúkọ Jésù Kristi ó yá kó dàpọ̀ mọ́ ọwọ́ yín àwọn ènìyàn gidi àwọn ènìyàn tòótọ́ àwọn tí wọ́n náwó wọn tí ó jẹ́wọ́ àlàáfíà ní orúkọ Jésù mọ́mì dádì wọn ò wá yín wá wọ́n wà bá yín dàpọ̀ pẹ̀lú iṣẹ́ yín yẹn ní orúkọ Olúwa yóò fà iṣẹ́ yín sókè ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù fún àwọn tó ní ọ́fíìsì mọ́mì ẹ yo orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run májẹ̀mú yá kó lè yàn fún yín fún ọ́fíìsì náà ènìyàn tí ó lò fún yín fún ọ́fíìsì yẹn ní orúkọ Jésù ó yá kó wà yín kàn mọ́mì ẹ rí àánú gbà dáàdì ẹ̀ rí ànúgbà ọwọ́ ọlọ́run yóò dàpọ̀ mọ́ yín ọ́fíìsì yóò ní dìbàjẹ́ ogun òkúta kò ní wọ ibẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àwọn ọmọ mi sọ pé lórí ọ̀rọ̀ omi yẹn kí ni káwọn fi ṣe ẹ máa fi wọ́n ṣọ́ọ̀bù náà mi ẹ máa fi wọ́n ṣọ́ọ̀bù yín ẹ máa fi wọ́n só ti yé wa lórúkọ jésù ẹ ó sì máa tà ẹ ó máa rà lórúkọ jésù àwọn èèyàn gidi yóò darapọ̀ mọ́ yín bẹ́ẹ̀ ni yóò rìn jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún àwọn aláìsàn irú kí wúwo àìsàn tó wù kó jẹ́ mo kó gbogbo àìsàn pọ̀ ní ọ̀sán yìí ẹ bá mi bomi kan sí tòsí fún aláìsàn mi ìmọ̀ irú àìsàn tó wù kó lè máa ṣe yín ọlọ́run tó mí sí omi mara tó sọ di dídùn tí ò sí ìkorò nínú omi yẹn mọ́ ìkorò ayé yín náà gbọ́dọ̀ kúrò o oògùn àìsàn tó ń ṣe yẹn náà ni ìkorò tẹ lẹ́ẹ̀fẹ́ mọ́ ó dandan kó kúrò bẹ́ẹ̀ ni yóò kúrò ọlọ́run má jẹ̀mú ó yá wọ inú omi lọ ó yá ṣàṣepé ìwòsàn sínú omi yìí ọba ni mímọ́ Ísírẹ́lì mo ní o ṣàṣepé ìwòsàn sínú omi yìí omi ìgbọ́ọ̀rọ̀ olúwa ó yá kó di omi agbára ní wákàtí ọ̀wọ̀ yìí tán bá ti ń mu ọ́ tán dẹ̀ fi ń wẹ̀ ní orúkọ Jésù ìwòsàn pé kó wọnú ayé wọn lọ gbogbo tí wọ́n rí tó dàbí ogun ẹ̀sìn nínú ayé wọn yẹn tó bá ti mú omi ní orúkọ jésù kó má gbúrò rẹ̀ mọ́ ọfà ayé ọ̀fẹ́ èṣù tó wù kó wà nínú ara yín ọlọ́run má jẹ̀mú kó tì í jáde tó bá ti ń tì í jáde yá kó máa ti lọ sínú òkun pupa ní orúkọ jésù ò ní gbúrò ẹ̀sìn yẹn mọ́ bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ṣe lórí ogun àìsàn yẹn ẹ bá mi fi iyọ̀ díẹ̀ sínú omi yìí ẹni tó bá jẹ́ ọkùnrin yóò lo omi ní ìgbà mẹ́sàn-án fún ìwẹ̀ yóò sì mú ní ìgbà mẹ́sàn-án tí í ṣe odidi ọjọ́ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ọjọ́ tó yàtọ̀ sí ara wọn mẹ́sàn-án ni yóò fi mu omi yìí ọjọ́ tó bá ti mú náà ni kó máa fi kún omi kó máa fi wẹ̀ ẹ má jẹ́ kómi kó tán kó lè bá a pé ọjọ́ tẹ́ ẹ fẹ́ lò ó fún obìnrin ọjọ́ mẹ́sàn-án ọjọ́ méje ni ti obìnrin yóò sì wẹ̀ náà ní ọjọ́ méje yóò máa mú ní ọjọ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó yàtọ̀ sí ara wọn ṣó tí bá bá ṣìṣe mú náà ni ká máa wẹ̀ a lè kọ́kọ́ lọ wẹ̀ ká tó mu omi yìí tá a bá ti wẹ̀ dé ká mu omi yìí a ó fi iyọ̀ sínú rẹ̀ sí inú omi yìí kó tó di pé a lè máa mú ṣó tí ń yé wa a máa mu omi fún ọjọ́ mẹ́sàn-án ẹ̀yin ọkùnrin ọjọ́ mẹ́sàn-án fún ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́sàn-án gbogbo ìgbà yòówù tá a bá ní oore ọ̀fẹ́ kó bá jẹ́ àárọ̀ tá bá ní oore ọ̀fẹ́ láti fi kún omi ìwẹ̀ wa adẹ̀wọ̀ ẹ̀ báyìí ká ti bu ìta máa mú sórí tébù kó torí pa lọ bí iṣẹ́ wa ká sì máa mú fún ọjọ́ mẹ́sàn-án obìnrin ọjọ́ méje ìgbà méje ni yóò lò omi yìí iyọ̀ díẹ̀ kì í ṣe iyọ̀ tó máa pọ̀jù díẹ̀ ká fi sínú omi yìí ká wá ká sam twenty four ní ìgbà mẹ́ta ká kà sí ká wá fi sam one lé e. sam twenty four ní ìgbà mẹ́ta ká wá fi sam one lé. E lórúkọ jésù omi yìí yóò ṣe àwòtá àìsàn ayé wa lórúkọ jésù àwọn iṣẹ́ tí mo láà fẹ́ ṣe òun náà nìyí ṣàtìmú wa ṣàtìmú báírò wa láti fi kọ iṣẹ́ náà fún àwa tí a fẹ́ ṣí ipò kan ní ibìkan sí ibìkan bóyá ipò tí a wà tẹ́lẹ̀ yẹn a fẹ́ bọ́ sí ìpele mìíràn a fẹ́ kí wọ́n ṣe kí wọ́n fún wa ní promotion ló ń jẹ́ bẹ́ẹ̀ ìpele ibi gíga ńlá fẹ́ kí wọ́n gbé wa sí ipò kan sí ìkejì láti ipò kan tá a bá wà tẹ́lẹ̀ a fẹ́ bọ́ sí ipò gíga míì ẹ bá mi lò psalm eighteen ìwé orin dáfídì eighteen ìwé orin dáfídì one one six ìwé orin dáfídì one one six ìwé orin dáfídì thirty táàtì ọgbọ̀n lẹ́ẹ̀kan sí i àwa tá a fẹ́ kúrò ní ipò tá a wà yẹn a fẹ́ gba promotion sí ipò mìíràn òun ni mò ń sọ nípa rẹ̀ a lo psalm eighteen one one six psalm thirty fún ìṣípòpadà láti ìpele kan ká bọ́ sí ìpele gíga míì iṣẹ́ promotion a wá ka omi yìí bá ṣe máa lórè a ti ka sáàmù yẹn sí a fi lọ́fíńdà olóòórùn dòde sínú omi náà a gbàdúrà sí ẹni tó bá wà ní ipò kó gbé wá sí ipò mìíràn ipò tó wù wá yẹn a dárúkọ sínú omi yìí ẹni tá a fẹ́ kó ṣe kí ni kó fún wa ní ìpele bóyá ẹni tó máa ń ṣiṣẹ́ promotion á dárúkọ rẹ̀ sí ọlọ́run májẹ̀mú mo rán sínú ọkàn lágbájá mo kọ́ fẹ́ kó fún èmi náà ní promotion ipò tí mo wà yóò ti tó change mo fẹ́ kó fún mi ní promotion sí ipò mìíràn ọlọ́run májẹ̀mú ó yá fún mi ní ipò mìíràn láti ọ̀dọ̀ lágbájá kó fi mí sí ipò mìíràn tó dára ju èyí mo wà yìí lọ ṣó ti yé wa bí mo ṣe ní ká ṣiṣẹ́ yẹn a kà sáàmù mẹ́tẹ̀ẹ̀ta sínú omi tí a bá ti kà á sínú omi a fi lọ́fíńdà olóòórùn dídùn sí i a dárúkọ ẹni yìí sí inú rẹ̀ a gbàdúrà sí omi yìí tá a bá gbàdúrà yìí sí tá a dárúkọ ẹni yẹn pé ọlọ́run májẹ̀mú mo fẹ́ kó o lọ sínú ọkàn lágbájá mo fẹ́ promotion láti ipò tí mo wà yóò tó change kó fún mi ní ipò tó tún ga ju ipò tí mo wà yìí lọ mọ́mì mo dáàdì mi mo fẹ́ kẹ́ ẹ jẹ́rìí sí agbára ọlọ́run tí ọlọ́run bá ti ṣe iṣẹ́ ìfúnyín tó rìn kọjá tó ṣiṣẹ́ ìfúnyín ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ti bá wa kọ́ yẹn psalm eighteen one one six psalm thirty kàkà kí la fẹ́ fomi ṣe afẹ́ wẹ̀ ni tí a bá ti wá ń wẹ ìwé la máa sọ pé ìwọ ọlọ́run ọwọ́ tó wà lára mi tí mo wá ń lo ipò kan fún iye ọdún tẹ́ ẹ ti lò ẹ́ dárúkọ ẹ̀ fún ọlọ́run mo fẹ́ bí mo ṣe ń wẹ ìwé ọwọ́ yẹn kó kúrò lára mi lónìí bí mo ṣe ń wẹ ọwọ́ tuntun ni kó wọnú ara mi ẹ má gbàgbé láti fi olóòórùn dèédò sí ti ṣe lọ́fíńdà èyíkéyìí lọ́fíńdà tó dára ṣùgbọ́n ẹ jẹ́ kó dùn dáadáa tẹ́bí pé tẹ́ ẹ bá wẹ̀ tẹ́ ẹ gbóòórùn lọ́fíńdà yìí ní ara yín ẹ gbóòórùn lọ́fíńdà yẹn pé yes lọ́fíńdà yẹn dùn ó dùn dáadáa ó rùn lé ara tẹ̀yìn náà ṣó ti yé wa ẹ wàá máa gbàdúrà yín bẹ́ẹ̀ ṣe ń wẹ̀wẹ̀ yìí ọlọ́run o ọwọ́ tó wà lára mi tí mo ti ń lo ipò kan láti ìgbà báyìí títí di ìgbà báyìí ọba májẹ̀mú mo ṣe ń wẹ ìwẹ̀ yìí ọwọ́ yẹn kó kúrò ní ara mi ọwọ́ tuntun ó yá kó wọnú ara mi mo fẹ́ ṣe promotion mi ní kíákíá ẹ fún ọlọ́run ní ìgbà àti àkókò tẹ́ fẹ́ kó ṣe é ẹ jọ̀ọ́ mọ́mì dáàdì tó bá ti ṣe mo fẹ́ kẹ́ ẹ pè sórí ètò yìí kẹ́ ẹ sì jẹ́rìí sí agbára ọlọ́run wípé ọlọ́run ṣe kíni ó ti mú ìṣípòpadà yẹn ìṣípòpadà ń rere ti dé bá ìrìn àjò ayé yín lórúkọ jésù tó bá dẹ̀ dé bá ìrìn àjò ayé yín kò ní jẹ́ ti ikú mọ́mì dáàdì mo ní kò ní jẹ́ ti ikú ipò rere tọ́lọ́run sùn yín dé yẹn ẹ lè yin ọlọ́run nínú ayé yín ni ẹ ò rẹ̀ ní kábàámọ̀ ní orí ipò tẹ́ ń béèrè lọ́wọ́ ọlọ́run pé kó ṣe fún yín lórúkọ jésù olúwa yóò ṣe fún yín ipò yẹn yóò tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù iṣẹ́ kejì rèé òun náà ní iṣẹ́ nínú. No? fún ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ẹ̀rí póga ẹlòmíràn ṣiṣẹ ní tòótọ́ ṣùgbọ́n kò ní ìfọ̀kànbalẹ̀ lórí ìrìn àjò ara rẹ ẹlòmíràn gbé ilé ọkọ ní tòótọ́ ṣùgbọ́n kò ṣe kíni kò ní ìfọ̀kànbalẹ̀ ní ibùjókòó náà inú fu àyàfu ló fi ń gbé bẹ́ẹ̀ kódà tó bá ti rántí pé òun tún lọ lé àyà rẹ̀ ó tún já pé àwọn tó ń lọ sínú wàhálà yìí ìfọ̀kànbalẹ̀ lórí ìrìn àjò ayé wa iṣẹ́ kejì rèé ẹ bá mi wá ọṣẹ tí a bá mọ̀ pé à ń lò tá a fi ń wẹ̀ bóyá ó jẹ́ funfun tí a bá parí ètò ìtàn ẹ pè mí torí holy limbs tá a máa pè sí mi ò lè sọ lórí afẹ́fẹ́ ẹ pè mí sí orí ètò lẹ́yìn ìgbà tí n bá parí ẹ̀ tán ẹ má pè mí ní àkókò yìí màá fún yín ní orúkọ mọ̀lẹ́kà tẹ́ ẹ pè sí ọṣẹ yẹn kẹ́ ẹ tó lè wẹ̀ ẹ́ ṣó ti yé wa bá a ṣe máa ṣiṣẹ́ yẹn rèé olúwa fi mí lọ́kàn balẹ̀ a ní ìdí ìfọ̀kànbalẹ̀ mọ́mì dáàdì ẹ ní ìdí ìfọ̀kànbalẹ̀ gbogbo ohun tó fẹ́ẹ́ fa wàhálà tó dàbí epo fẹ́ẹ́ fa hypertension ẹ mọ̀ pé ìfọ̀kànbalẹ̀ tí ò sí ni ó ti á di pé ká ní ìfúnpá tó ga àwádìí ẹni tí wọ́n ń fi sórí oògùn nítorí ìfúnpá gíga torí àìní ìbàlẹ̀ ọkàn bóyá lórí ogun gbèsè bóyá lórí ogun ilé bóyá lórí ogun afẹ́gbàwé ọmọ onílùú bóyá lórí pé à ń sá kiri wípé ọlọ́pàá gbọ́dọ̀ rí mi àtinú ilé kan bọ́nú ilé kan tàbá ti gbọ́ pé wọ́n ń bọ̀ wá a ti tún sá kúrò a ní fẹ́ kí wọ́n káwa mọ́ bẹ̀ a ní ìfọ̀kànbalẹ̀ láti lè máa gbé inú ilé a ní ìfọ̀kànbalẹ̀ láti lè máa gbé inú ìlú kódà ní ìfọ̀kànbalẹ̀ láti lè máa rìn kiri ó lójú bí a lè rìn dé a máa sá fún apá ibì kan nítorí àwọn ọlọ́pàá bóyá ní ìlú àti orílẹ̀-èdè tí ẹ wà ni mo ti ń sọ nípa ẹ̀ bóyá ní àìní ìfọ̀kànbalẹ̀ yẹn ní inú ilé bóyá nípa pé bàbá jẹ́ oníwàhálà tàbí ìyá jẹ́ oníwàhálà kò wá fún wa ní ìfọ̀kànbalẹ̀ ní ayé wa àwa wò ó pé ogun gbèsè yìí kò nídìí ká pokùn so lórí ogun gbèsè ọlọ́run ni ó san ọlọ́run tó fi ẹnu ẹja ṣe báńkì tó fi san owó ńgbà tí wọ́n béèrè owó pé bí jésù ò bá sanwó kò ní wọ tẹ́ḿpìlì ó ní ẹ má bá wọn fà á ẹ má bá wọn ṣe wàhálà ìwọ lọ sínú odò lọ pa ẹja wá ó yàlá owó tó bá bá ń bẹ̀ mú wá owó lórí dá kó lè bá wọ tẹ́ḿpìlì ọlọ́run lè san gbèsè yẹn náà ìfọ̀kànbalẹ̀ gbọ́dọ̀ wà nú ayé wa mọ́mì a gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀ orí ìrìn àjò ayé wa sáàmù náà rèé psalm thirty eight seven rẹ̀ péré psalm thirty eight seven psalm ninety ìgbà mẹ́ta la máa kà yẹn psalm ninety ìgbà mẹ́ta la máa kà á psalm ninety five psalm ninety seven psalm thirty eight verse seven péré ẹyọkan psalm kan psalm ninety three times la máa kà psalm ninety five ìgbà kan psalm ninety seven ṣùgbọ́n àṣírí rẹ̀ ni pé ọṣẹ tá a fẹ́ fi wẹ̀ yẹn níwọ̀nba tá a bá mọ̀ pé a fẹ́ fi wẹ̀ ńlá máa lò ní màá fún wa ní orúkọ mọ̀lẹ́kà tá a pèsè ẹ pè mí lé orí ètò lẹ́yìn àbí lẹ́yìn ètò ẹ má bínú ẹ má pè mí lórí ètò ẹ pè mí lẹ́yìn ètò màá fún ọmọ ilé sọ lórí ètò báyìí orúkọ mọ̀lẹ́kà tá a pèsè ọṣẹ yẹn á fi wẹ̀ ní ìwé láàfi wẹ̀ lórúkọ Jésù mọ́mì ọkàn wa yóò balẹ̀ lórúkọ Jésù mo ní ọkàn yín yóò balẹ̀ dáàdì lórúkọ Jésù ọkàn yín yóò balẹ̀ bóyá lórí ọ̀rọ̀ gbèsè yẹn ni ọlọ́run á san gbèsè yẹn ẹ ó ní ìfọ̀kànbalẹ̀ lórí ẹ̀ ọkàn yín yóò balẹ̀ lórí ìrìn àjò ayé yín yín tẹ́ ẹ̀ ń rí tínú yín ń bàjẹ́ yẹn lórúkọ jésù ọkàn yín yóò balẹ̀ lórí rẹ̀ ẹ ò ní ní ìbànújẹ́ lórí ẹ̀ rárá nítorí pé kíni ọlọ́run yóò mọ̀ọ́mọ̀ pọn mi ìfọ̀kànbalẹ̀ fún yín torí sáàmù yìí á kà á sínú omi á àáfiwẹ̀ ṣùgbọ́n àwàgbé tá fẹ́ mu àágbé lọ́wọ́ báyìí a máa ka sáàmù yẹn bá a ṣe ń kà á sínú omi tọwọ́ yóò máa gbà á tí ilẹ̀ náà yóò dẹ̀ máa gbà á lórúkọ Jésù a ó ní ìfọ̀kànbalẹ̀ lórí ayé wa ṣùgbọ́n omi yìí ọjọ́ mẹ́ta la máa fi lò ó ìjọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ṣe bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ omi tọwọ́ tá a gbàdúrà sí yẹn àá mú tijọ́ náà àtọ́jú ètò àtọ̀mọ́jọ́ kejì àtọ́jú ètò àmọ́níjọ́ kẹta nínú omi ẹ má jẹ́ ó dànù o èṣù lágbára kò ní ìgbàlà nítorí pé mo rí pé bí ẹ ṣe fẹ́ ka omi yẹn tí ẹ ka omi yẹn tẹ́ ẹ lò tán níjọ́ náà omi yẹn dẹ̀ dànù lórúkọ Jésù èṣù ò ní gbà dànù mọ́ yín lọ́wọ́ ẹ tọ́jú ẹ̀ dáadáa bóyá ká rọ síbì kan ká yá gbé pamọ́ síbì kan bóyá nu fíríjì wa lórúkọ Jésù èṣù ò ní ba iṣẹ́ náà jẹ́ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n ọṣẹ yẹn tá a fẹ́ fi wẹ̀ yẹn tá a bá pe holy names yẹn sí orí kẹ̀kẹ́ tá a fi lé ó máa tó wáwẹ̀ fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká gé tó máa tó wáwẹ̀ fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká gé lè tó máa tó wáwẹ̀ fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a dẹ̀ mọ̀ pé a gbọ́dọ̀ lò ó tán níjọ́ kẹta ẹ rí pó ga ó gbọ́dọ̀ tán níjọ́ kẹta bá a ṣe fi wẹ̀ níjọ́ kẹni àá mú kẹ̀kẹ́ yẹn àá fi pamọ́ a rò omi inú ẹ o a sì tún mú ní ìjọ kejì a tún mú ní ìjọ kẹta ṣùgbọ́n ìjọ kẹta yẹn ọṣẹ yẹn gbọ́dọ̀ tán lára kẹ̀kẹ́ yẹn a dára kára kẹ̀kẹ́ tí í ṣe kẹ̀kẹ́ tiwantiwa ká lò fún iṣẹ́ yìí ká lè bá a ṣe kíni ká lè bá a sọnù a máa sọ kẹ̀kẹ́ yẹn nù nígbà tá a bá parí ẹ̀ ni lórúkọ Jésù iṣẹ́ náà yóò jẹ́ fún wa ọkàn wa yóò sì balẹ̀ a ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín àmín àmì lórúkọ jésù ẹ já sáré tún gba àdúrà mẹ́ta péré ká tó lọ nínú sáàmù tá a máa lò tá a máa fi sùn tá a bá fẹ́ sùn tá a máa kà ẹ má bínú fún òun mi bó ṣe rí yẹn o àwọn ètò àdúrà tá à ń ṣe nínú ṣọ́ọ̀ṣì àti ṣòro ló jẹ́ kóhùn rí báyìí ẹ má bínú rárá ẹ já lọ nínú àdúrà mẹ́ta yìí ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára bí ìpín mi ti wù kó rí ṣùgbọ́n tó o lè ṣe ni ọba tó lè sọ ibi dire ni ìwọ ọlọ́run gbogbo ìpín tó wù kó wà ní ojú ọ̀nà mi mo fẹ́ kó o yí ìpín yẹn padà ó yá yí ìpín mi padà sí rere láti wákàtí ọ̀wọ̀ ẹ lọ ìpín mi mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí máa jẹ́ ìrere ní wákàtí ọ̀wọ̀ ẹ lẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú ìpín mi gbọ́dọ̀ di rere láti wákàtí ọ̀wọ̀ ẹ lọ ìpín mi gbọ́dọ̀ jẹ́ búburú mọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ bàbá ṣàánú fún mi ọmọ ṣàánú fún mi ẹ̀mọ́ ṣàánú fún mi ìpín mi gbọ́dọ̀ di rere láti òní lọ ìpín mi gbọ́dọ̀ jẹ́ búburú mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ á gbàdúrà keje já lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa gbà mí lọ́wọ́ ogun ìdílé olúwa gbà mí lọ́wọ́ ogun ìdílé ogun ìdílé mìíràn náà mẹ́lòmídẹ́bí pé kò jẹ́ ó rọ́nà lọ ó lóun yóò sábà dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò ni ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ogun ìdílé olúwa jẹ́ ayé mi ìgbà kúrò lọ́wọ́ ogun ìdílé ogun ìdílé ọ̀gbọ́dọ̀ borí ayé mi mo ti mọ̀ jésù gbà mí àdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára ga jésù olúwa kó jẹ́ ayé ìgbà kúrò lọ́wọ́ ogun ìdílé ogun ìdílé tó lẹ́yìn rọ́nà lọ yẹn lónìí ní orúkọ jésù mọ́mí dáàdì olúwa yóò jẹ́ ayé ìgbà kúrò lọ́wọ́ rẹ̀ gbogbo ogun ìdílé tó lòun ò ní jẹ́ ká ẹ bọ́ wípé báyìí ṣe ń yọnú rẹ̀ fọ̀kan lẹ́tùn máa bọ́nù míì lónìí ní orúkọ jésù olúwa yóò ṣì wọ́n lọ́wọ́ iṣẹ́ ọlọ́run májẹ̀mú yóò ṣì wọ́n lọ́wọ́ iṣẹ́ ọkàn yóò balẹ̀ ọ̀nà yóò là jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà kan tó kù rèé ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run ẹ mú ọba tó pọ̀ ní ipá àti agbára orí mi dìde jà fún mi lónìí ẹlẹ́dàá mi dìde jà fún mi lónìí ibi òye ayé mi mọ́ ọ̀nà ibi òye ayé mi mọ́ ọ̀nà àfòrò òye ayé mi mọ́ ọ̀nà ìfọ̀kànbalẹ̀ ló yẹ ayé mi orí mi dìde jà fún mi ní òní gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ibi òye ayé yín mọ́ mọ́mì ibi òye ayé yín mọ́ dáàdì mi lónìí ní orúkọ jésù orí yín kó bẹ̀rẹ̀ sí sọre gbogbo ẹ̀mí ibi tí ọ̀tá ń rò sínú ayé yín tó ń là ní rọ́nà lọ yẹn lónìí ní orúkọ jésù yóò dẹ̀ nínú ayé yín orí yín yóò dìde yóò jà fún yín orí yín kó dìde kó jà fún yín látòní lọ ọ̀nà kó là fún yín jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà kan tó kù ẹja lọ sọ fún ọlọ́run olúwa gbólóore dìde sí mi olóore ńlá ètò ògbé dìde sí mi tí ó ràn mí lọ́wọ́ tí ó mú ìsun omi mi tí òfin ní tán mọ́ ní orúkọ jésù yá gbólóore aláàánú dìde fún mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù àgbàlagbà jésù olóore aláàánú ńlá yá kó gbé dìde fún mi lónìí ní orúkọ jésù tí ìsun omi mi òfin ní gbẹ tí òfin ní tán mọ́ lónìí ní orúkọ jésù yá kó gbé dìde fún mi olórí aláàánú ní orúkọ jésù yá kó gbé dìde fún yín ẹ rò olórí aláàánú aláàánú yóò dìde fún yín ẹ rí ọwọ́ ọlọ́run jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ọlọ́run májàmú yá kó fàṣẹ dá yín lò mọ́mí ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò orí ní orúkọ jésù yá dìde dìde jà fún yín ẹlẹ́dàá yín kó dìde kó jà fún yín ní ọ̀sán yìí ó yá kó gbé yín lọ bí gíga kó gbàánú dìde fún yín kẹ́ ẹ ráàánú gbà kódìrà àánú kó tẹ̀ yín lọ́wọ́ kógo ọlọ́run kó hàn nínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa àmì àmín àmín lórúkọ jésù fún tá a bá fẹ́ sùn ní alẹ́ ẹja máa ka ìwé àìsáyà yìí ìwé àìsáyà forty one thirteen àìsáyà forty one thirteen ẹ jẹ́ ká ìwé ẹ̀sáyà forty one thirteen ẹ jẹ́ ká máa kà tí a bá fẹ́ sùn ẹ jẹ́ ká máa kà tí a bá débi iṣẹ́ wa ẹ jẹ́ ká máa kà ní ibikíbi ẹ jẹ́ kó dàbí ọ̀rọ̀ ẹnu èyí tí à ń sọ yìí wípé tí olúwa ọlọ́run já jehova nílẹ̀ àti ẹ̀kùnrin tí ẹ mọ̀ pé àmọ́ yín lórí ẹ jẹ́ kó máa jẹ́ ọ̀rọ̀ àkàsórí wa lórúkọ jésù yóò bá wa lára mu àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti iléeṣẹ́ ìbílẹ̀ òde nàìjíríà níbí ẹ má bínú pé ó ṣe kánmọ́kánmọ́ ara ń fẹ́ ìsinmi kò ń fa ìsùn àti gbogbo tó ṣẹlẹ̀ fún ìsọjí ló dàbẹ̀ pé ó jẹ́ kó yá mi kọ́mọ́ kíá lónìí lórúkọ jésù ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin á ti ní orí ọ̀fẹ́ ńlá ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín adúpọ́lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rò ní ìlú uk àti iléeṣẹ́ ìbílẹ̀ rò ní ìlú nàìjíríà níbí tí wọ́n ní kí ohun olúwa ẹ̀kọ́ máa tẹ̀síwájú lórúkọ jésù ayé náà yóò máa tẹ̀síwájú màmá bàbá ní orúkọ jésù mo yóò máa tẹ̀síwájú ẹ ṣe yìí fún ọlọ́run ní orúkọ jésù ayé yín kó tẹ̀síwájú ògo ọlọ́run kó hàn nínú ayé yín ẹ rí ọwọ́ ọlọ́run ní ìjọ́ mẹ́jọ àti èmi àti yín ohun olúwa sínú ayé wa kò ní di ìsọ̀rọ̀ òdì sí mo ní bẹ́ẹ̀ fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kásì bóyá ẹ fẹ́ bá ìyá àdúrà ẹ̀rẹ́ abániṣẹ́ jp ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ fún ìdí kan tàbí ìkejì ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà náà rèé o oh seven o oh fifty seven eighty four twenty three eleven ohun olúwa tí ẹ̀ ń gbọ́ yóò wá látẹnu ìyá àdúrà ẹ̀rí abádúṣe jp láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò dì í mú ọfà ayé ọ̀fẹ́ ìṣòro ní báyìí ní ìjọ mẹ́jọ àti èmi àti yín á ní orí ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè tó ráà máa bẹ̀ náà ni kó fún wa lórí ọ̀fẹ́ kájú ìjọ mẹ́jọ lọ ní ìjọ mẹ́jọ àtèmi àti yín á pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀